ká kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi fídíò bàbá yìí ká kọ́kọ́ gbọ́n tí ó fẹ́ sọ ká tó kán lu agbami ètò lókè lọ́hùn. This was a trick uh, and we know for sure that this was headed by an international organ trafficking cartel. They funded the National Assembly uh, of some people estimate to the tune of 6.2 billion US dollars. Uh, they also bought all the Nigerian government. How many billion naira tí wọ́n gbé sílẹ̀? Ẹja gbọ́ dáadáa o, ẹja gbọ́. This was a trick uh, and we know for sure that this was headed by an international organ trafficking cartel. Organ trafficking cartel ìyẹn ni wípé àwọn ìgbìmọ̀ tó sí. Si bí wọ́n ṣe ń yọ ẹ̀yà ara ènìyàn mọ́mí Ẹniọlá one eighty mo kéyìn o bàbá mi John Adémọ́lá triple five mo kéyìn lórí rédíò àwọn kẹtẹ́ bàbá mi Sunny J mo kéyìn sà àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí bí wọ́n ṣe ń yọ ẹ̀yà yọ àbí ta ẹ̀yà ara ènìyàn wọ́n á yọ wọ́n á tà á wọ́n á lò ó ẹjọ́ ta ló lè wà láyé ńgbà tí wọ́n bá yọ ọkàn ẹ̀ ta ni ẹni náà tí wọ́n lè yọ ọkàn ẹ̀ kó tún sọ pé òun sì tún máa wà láyé ta ni ẹni náà tí wọ́n lè yọ kíndìnrín ẹ̀ tó máa sọ wípé òun sì tún máa wà nílé ayé bàbá mi Michael ló awẹ́ mo kéyìn ó dàbí ẹni tí mọ́tò gbani òun kọ́ ló máa mú nọ́mbà. No ẹni tí wọ́n bá ti yọ ẹ̀yà rẹ̀ ó ti lọ nìyẹn hmm. ọmọ yorùbá bàbá mi zebilon ló ń kọ lórin gbà yẹn ó ní ìjọba ológun o ológun o àgbé ilẹ̀ o ọ̀mọ̀wé àgbé o àgbé bẹ́ẹ̀ ṣe ire ó mà dábọ̀ o ìjọba ológun la ní ò ìjọba alágbádá débẹ̀ ó tún wá lágbára ju ìjọba ológun lọ àbẹ́ẹ̀rí wípé tábáníká máa wò ní méní méjì tá a bá wo sàkún kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yẹn ó yẹ kó ti yé wa wípé ọlọ́run ò lọ́wọ́ sí ìsopọ̀ orílẹ̀‐èdè nàìjíríà torí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè yẹn àwọn nǹkan tí ò ṣeé gbọ́ sétí ni ṣùgbọ́n ìyá mi Sophie Anderson mo kì í mọ̀ ṣùgbọ́n báwọn olórí yìí ṣe ń ṣe tó yìí wọ́n ń ṣe gbogbo ayé ń gbọ́ <laughs> social media ń gbé àwọn ìròyìn ń gbé káàkiri wọn ò tiẹ̀ rí bí ẹni wípé nǹkan kan ń ṣẹlẹ̀ rárá àbẹ́ẹ̀rí wípé ó dàbẹ́ ni pé kinní yìí ò kì í ṣe lásán ẹ já tẹ̀síwájú o ọ̀rọ̀ wa máa pẹ́ díẹ̀ lónìí torí a fẹ́ máa máa tó ni ká máa tó bọ̀ a máa tó bọ̀ a mú un láti ibi tí a fi àdàgbà ètò náà rọ̀ sí lọ́jọ́ kìíní àná nípa wípé wọ́n ń bọ̀ o wọ́n ń bọ̀ o wọ́n fẹ́ wá harvest organs yín gbogbo ẹ̀yà ara yín ojú ahọ́n ọkàn kíndìnrín ìfun tẹ́ ẹ̀ bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí arákùnrin wa ọmọ ọdún méjìlá ṣọmọ ọdún méjìlá àbí ọmọ ọdún méjìlá tí wọ́n yọ kíndìnrín tí wọ́n yọ ìfun ẹ̀ ní Lagos State University Teaching Hospital ṣe é mọ̀ pé ó ti kú kí ni nǹkan tó padà gbẹ̀yìn ẹ̀ bàbá mi Sànyà Olúwalé o ẹ ṣeun púpọ̀ kò sí nǹkan tó gbẹ̀yìn ẹ̀ bàbá mi Oyèwọlé Ọlásùnkànmí mo kí yín sà kò sí nǹkan tó gbẹ̀yìn ẹ̀ bó ṣe máa máa ṣe lọ nìyẹn torí wọ́n ṣe kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ orílẹ̀-èdè míì onírú fídíò yìí ti jáde ah hey. in fact gbogbo èèyàn á ti tú síta wọ́n á sọ pé àwọn ò tẹ̀ fẹ́ ìjọba mọ́ ṣùgbọ́n ó yí ọlọ́run bọ́lọ́run ṣe máa ń to ètò ẹ̀ torí ẹ̀ ládẹ̀ ṣe ń tẹ̀ mọ́ yín létí kò sí ọ̀nà àbáyọ kan ṣoṣo lẹ́yìn òmìnira yorùbá 2022 kíjọba adé ló dé ká bẹ̀rẹ̀ ìjọba tiwa ọmọ yorùbá 3 mo kí yín sáà ẹ káàbọ̀ sórí ètò ká bẹ̀rẹ̀ ètò ìjọba tiwantiwa ká gbára padà sọ́wọ́ àwọn aráàlú torí kò sí nǹkan táwọn aráàbí lè ṣe á lè jèrè wọn kì í ṣèpè á lè jèrè wọn ọ̀bọ ò kì jèrè lẹ́yìn ọkọ̀ kò sí èrè kan tá a lè jẹ lára wọn o ẹja tẹ̀síwájú ẹ má wò pé ẹ ti play video yìí rí ẹ lọ síbi tẹ́ ẹ lọ ẹ yẹn farabalẹ̀ ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ la máa ṣàlàyé kó lè yé wa yékéyéké torí àwọn kan ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò tí ì wo ètò yìí ńgbà tá a ṣe nígbà yẹn a fẹ́ káwọn náà láǹfààní láti ní ìpín nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ fáwọn èèyàn wa torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò tí ì gbàgbọ́ nínú ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ kan ń wò wá lásán ni irú àwọn nǹkan báyìí a padà wá a wá wé mọ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan tá a rí lọ́bẹ̀ gan tá a fi ń wàrò ọwọ́ kí ni nǹkan tá a rí lọ́bẹ̀ tá a fi wàrò ọwọ́ a máa ṣàlàyé ẹ̀ fún wa àtúnṣe désàlẹ̀ kòkò lónìí torí ẹ̀ mo yẹ sọ fún wa wípé ibi tá a máa yà lẹ́ni ibi tá a ń lọ lẹ́ni ò pọ̀ kò jìn ṣùgbọ́n àwọn ibi tá a máa yà ó pọ̀ o ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan kájọ máa gbádùn ẹ bí òyìnbó ṣe ń gbádùn sìgá. They funded the National Assembly. Uh, of some people estimate to the tune of 6.2 billion. National Assembly yín wọ́n fún wọn ní six point two billion ìyá mi Vicky James mokinyima ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Lárin Alábí Ọláàbs mokinyin lórí rédíò lókè lọ́hùn ẹ ṣeun púpọ̀ bàbá mi Wálé Àjàó ẹ o National Assembly yín ilé ìgbìmọ̀ asòfin yín wọ́n fún wọn ní six point two billion then kẹmọ pé ẹ wò wípé àwọn doctors wa wọ́n ń kúrò nílé wọ́n lọ sílùú òyìnbó kínní kan wọ́n ń jápa wọ́n kó gbogbo fámìlì wọn ó nídìí o lára àwọn pílánì wọn lélẹ́yìí wọ́n dẹ̀ ń kúrò ìjọba àpapọ̀ ò ṣe nǹkan kan wọ́n ń wò wọ́n ẹ jẹ́ kó máa lọ tó ń bá wá lọ tán á kó àwọn quark hospitals mélòó ló wà nílé lẹ́ni mélòó lẹ máa débẹ̀ tí ẹ máa bá dókítọ̀ mọ̀sùs ṣìtù mọ̀sùs ṣìtù mo kí yín sa ìkáàbọ̀ sórí ètò mélòó lẹ máa bá ń bẹ̀ tẹ́ ẹ máa bá dókítọ̀ tó dángájíá tó tó gbangba sùn lọ́yẹ́ wọn ò tó nǹkan kan mọ́ gbogbo àwọn dókítà oníṣègùn òyìnbó gbogbo wọn ẹgbẹ́ àfẹ́wé wọn ti lé gbogbo wọn dànù nígbà tí qualified doctor tó ń gba one hundred and fifty thousand naira one hundred and fifty thousand naira ẹ calculate ẹ̀ sówó náírà kò wọ one hundred and twenty or one hundred and thirty dollar lóṣù ẹ jọ̀ọ́ kí ni wọ́n fẹ́ fi ṣe wọ́n lẹ́bí wọn lára wọ́n níyàwó wọn lọ́kọ wọn lọ́mọ wọ́n sanwó ná wọ́n ṣe wọ́n á fún wọn lóúnjẹ wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á wọ mọ́tò tó ń bá lélẹ̀ tó ra mọ́tò tó ti ní mọ́tò á rè po sí mọ́tò á mẹ̀tì ìyá mi Esther Johnson mo kí n mọ̀ kí ni wọ́n fẹ́ fi ìyá mi oníná ládé òsì mo kí n kí ni wọ́n fẹ́ fi ẹjọ́ ẹbíra yín léèrè one hundred and fifty thousand naira ṣe wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ torí tó bá mọ̀ pé environment wà conducive fún wọn wọ́n find the way wọn láti lọ seek fún greener passion somewhere else tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn láti lè jẹ́ kó carry out agenda wọn killer agenda wọn láti harvest organ ẹ̀yìn èèyàn bàbá mi Ògúnṣọlá mo kí yín púpọ̀. US dollars. Uh, they also bought all the Nigerian government, federal government hospitals at the cost of 3.2 billion US dollars. Gbogbo ilé ìwòsàn ìjọba pátá wọ́n ti tà wọ́n. Èló náà tà wọ́n, òun lẹ́gbọ́n yẹn three point how much? Ẹ̀jẹ̀ àtúngbọ́. They also bought all the Nigerian government, federal government hospitals at the cost of 3.2 billion US dollars. They even of. Hey, <sighs> eh, yeah, my lady, I know lady. Uh, you oh, really understand your buying, ẹ jọ̀ọ́. Ah, wọ́n ilé ìwòsàn ìjọba public hospitals general hospitals state hospitals federal hospitals wọ́n ra gbogbo ẹ̀ pátápátá pa pẹ̀lú èlò three point two billion naira ẹ̀ dọ́là kí ni wọ́n ní kàn ṣe nígbà tí wọ́n rà wọ́n ṣé wọ́n fẹ́ fún wọn ní equipment ni ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ètò yìí ń gbà yẹn ẹ mọ̀ nǹkan tó fẹ́ ṣe o tó fi fún wọn lọ́wọ́ o ẹ jẹ́ tẹ̀síwájú nítorí àsìkò wa lónìí. offer to buy all the Catholic hospitals uh, for two billion dollars but they. wọ́n fẹ́ ra Catholic hospitals náà ní two billion dollar Federal Hospital wọ́n ra wọn ní three point two billion eh? wọ́n tún gbé six point two billion sílẹ̀ ẹ máa calculate ẹ o iye tí wọ́n ta tèmi àti yín worth nìyẹn ẹ wá calculate ẹ summate ẹ papọ̀ kẹ wá divide by two hundred and twenty million people tó ń gbé nílùú yẹn iye tí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni iye tí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan tó jẹ́ nìyẹn. The, the bishops refused that. So this is a well-organized cartel who are actually moving into Nigeria in order to actually buy up or they have already paid an advance on all our organs. Anybody in the Federal Republic of Nigeria has no entitlement to their organs as it stands today with the law. ṣe ti gbọ́ kò sí ẹnikẹ́ni kò sí ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá kan èèyàn kẹ́ẹ̀yàn kan tó ń gbé nínú ìlú yẹn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí tó ní agbára lórí ẹ̀mí ara ẹ̀ tó ní agbára tàbí ẹnu ọ̀rọ̀ lórí ẹ̀yà ara ẹ̀ kan gẹ́gẹ́ bí òfin nàìjíríà ṣe sọ́nsìn. ẹ má wà surprise ẹlòmíì inú rírun ló máa gbé lọ sí hospital nígbà tí bá máa gbọ́ wọn ló ti kú ẹlòmíì ẹ̀fọ́rí lásán ẹlòmíì kàn lọ complain fún doctor pé ó dàbẹ́ ni pé òun look heavy kí ni nǹkan tóun lè lò wọ́n á inject wọ́n á yọ organ ni ọ̀dọ́mọkùnrin wa tí wọ́n yọ organ ni tí wọ́n pa nípa ìfúnná ìfọ̀nṣù ta ló béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo organs gbogbo èyí tó wà nílùú yẹn pátá ni wọ́n ti tà pátá láìkó ẹnìkan ẹ̀yin tí ẹ pera yín ní ẹ ẹ ọ̀mọ̀wé ni mí ẹ lọ́jọ́ kan ẹ̀yin yúùtù tẹ́ máa sọ pé báwo ló ṣe máa ṣe é ṣe ẹ̀mí yín bá ìtú ẹni ẹ̀mí eṣinṣin gan wúlò ju ẹ̀mí yín lọ wọn wọn ti sọ yín di ẹran ṣe mọ̀ pé téèyàn bá ní ẹran sínú àgọ́ oko ẹran ibi tí wọ́n ti ń da ẹran tí wọ́n ti ń sin ẹran àbí kéèyàn ní ẹdìyẹ ní poultry farm èyí tó bá wù lókàn lè náwó mú kó pa á bẹ́ẹ̀ ṣe jẹ́ lọ́wọ́ wọn nìyẹn sìn ẹ̀mí yín ò jẹ́ nǹkan kan kò já mọ́ nǹkan kan lọ́wọ́ wọn ẹ mọ̀ pé à ń sọ fún yín lẹ́nu ijọ́ mẹ́ta yìí ẹ má jẹ́ káwọn ọmọ yín gba abẹ́rẹ́ o abẹ́rẹ́ cancer tán ni wọ́n ń gbà fún wọn cervical cancer kìíní kan vaccine ẹ má jẹ́ káwọn ọmọ yín gbà á torí ọjọ́ iwájú ni torí ńgbà tó bá yá tẹ̀sí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí jáde ẹ ní wọ́n ti sọ bẹ́ẹ̀ a sọ fún ọ̀pọ̀lọpọ̀ kò gbọ́ etí inú wọn ti di títa ti di pẹ̀lú. lára àwọn system tí wọ́n ń lò láti máa harvest organs àwọn èèyàn wa lélẹ́yìí ńgbà tó bá yá tó bá bẹ̀rẹ̀ sí ṣẹ̀ sí wọn lára wọ́n á gbé wọn lọ sí hospital wọ́n á bẹ̀rẹ̀ sí ń parọ́ oríṣiríṣi wọ́n lè ní kídìní ẹ ti bàjẹ́ a máa yọ kídìní ẹ ni wọ́n á fún lọ́jọ́ meanwhile kò sí nǹkan tó ṣe kídìní ẹ á yọ kídìní ẹ kì í tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àkàndọ́jọ́ kejì ẹ ni wọ́n ní sorry we lost her a ṣe ń parọ́ pé ẹ ṣọ́ra yín òun lẹ gbọ́ yín lẹ́nu bàbá yìí wọ́n ti gbogbo organs yẹn pátápátá òun ni wọ́n ti tà ẹ ti rí ojú wọn ẹ jẹ́ ká máa gbọ́ voice wọn kó má bàa ṣe kínni kó má bàa ẹ program yẹn ẹ jọ ẹ jẹ́ máa bá lọ. And we know this for sure that these are billionaires from the United States who funded this organ trafficking cartel to take the organs of Nigerians. Now, uh, my colleague EJK had asked whether I was there when this uh, cartel made the negotiation The answer is yes. I... olóhùn wà ń bẹ̀ in person bàbá mi ìdòwú ṣetán m mo kì í ṣetán n mo kì í pẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú tábà porúkọ yín dáadáa arákùnrin wa yìí wà ń bẹ̀ nígbà tí wọ́n ṣe ìpàdé wípé ìyá mi Esther Johnson ẹ̀ ń bèrè pé kí ni wọ́n fẹ́ fi owó náà ṣe <laughs> wọ́n ń fi owó wọ́n ń ta ẹ̀mí yín fún àrọ́mọdọ́mọ wọn ni wọ́n ń pèsè owó sílẹ̀ fáwọn ọmọdọ́mọ wọn wọn lẹ́ni tí ò gbọ́n lẹ́rù ẹ máa ń dòkè ọ̀kẹ́ tó máa ń wà lókè ọ̀kẹ́ ìdí rèé táwa náà ṣe gbọ́dọ̀ sọ wípé enough is enough ó ti tó gẹ́ alùbàtà yìí dárin kò sí nǹkan méjì tá a lè ṣe láti fi gbára wa sílẹ̀ ju wípé ó ti tó gẹ́ alùbàtà kì í dárin ẹ á tẹ̀síwájú. I was physically present uh, in, in a deliberation. We were called uh, as leaders of the private health sector to the headquarters of General Electric, the biggest company in the world, uh, the leading uh, medical company in the world. I was representing the uh, Catholic Medical Practitioners of Nigeria and the Association of General and Private Medical Practitioners of Nigeria as the committee chairman uh, of, the, of the National Health Act. And presiding over this National Health Act public hearing was Senator Ike Ekweremadu, who was then the deputy senate president. And the let, let me, let, me, let, me, let me comment there. Who did you say was presiding? Well, Senator Ike Kuremadu. he was the presiding. Ike Kuremadu, tí ó mú ọmọ lọ́mọ lọ sí UK láti lọ harvest ọgán náà ènìyàn kẹ́ mọ̀ pé kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe nígbà tó wà ní senate òun ló ti wọ́n ti gbin ìmọ̀ràn yìí pọ̀ tó ti fún un lówó bàbá mi fash rotimi mo kì í sà bàbá mi ezekiel adéjùmọ̀ mo kì í káàbọ̀ sórí ètò àtìgbà yẹn ni wọ́n ti ń gbèrò ẹ̀ tí wọ́n ti gba owó ẹ̀mí èmi àti ẹ̀yin kẹrọ máa wò pé ṣèbí ṣèbí láṣẹ làwọn doctors wa lọ sí abroad tó ń lọ ṣiṣẹ́ kíníkan fídíò yìí kò ń ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà yẹn ni wọ́n ti tan organs èmi àti ẹ̀yin ọ̀nà wo náà lè gbà wá mú wá sí ìmúṣẹ òun náà collaborate pẹ̀lú àwọn British government British medical whatever tán fi kó gbogbo àwọn doctors wa kúrò ńlẹ̀ ó yẹ ẹ máa tì wọ́n lọ ẹ máa tì wọ́n lọ gbogbo àwọn professional doctors àwọn competent ones wọ́n ti àwọn kan lọ sí amẹ́ríkà wọ́n ti àwọn kan lọ saudi arabia wọ́n ti àwọn kan lọ uk torí káyé lè gbà wọ́n. Uh, senator uh, for the bill public hearing and uh, the sponsor the chief sponsor was uh, uh, Ifeanyi Okowa governor uh, now governor but then senator Ifanyo Kowa, and just sitting by his side was also uh, uh, uh, Dr. Chris Ngige, so who was then a senator. So all of them were there, and I made this argument directly pointing out Section 48 that Section 48 makes an exemption that is impossible. You don't exempt, there is no situation in medicine where you can overrule or say the consent is waived. Consent is never waived. It could be transferred to the next of kin, but it's never waived in any situation. That is part of the Helsinki Declaration. So it's an international treaty. So we cannot make an exemption here in Nigeria. Then I also pointed out the loophole in Section 51. You cannot have the medical practitioner or the medical director of a hospital be the one to authorize that an organ is taken from someone to, to, to be given to another person. So it, it, it is wrong. You can't give what you don't have. That's a legal principle. Then I pointed out in section 53 that it is also when you say reasonable cost for reimbursement of reasonable payments. What does that mean? Is 10 million naira reasonable payment for kidney, some people will tell you that too. So you actually legalized uh, the, the sale of organs in Section 53. Now, uh, my colleague AGK had asked whether I was there when this uh, cartel made the negotiation. The answer is yes, I was physically present uh, in, in a deliberation. We were called uh, as leaders of the private health sector to the headquarters of General Electric, the biggest company in the world, uh, the leading uh, uh medical company in the world. And we were told that Bill Gates offered them two billion US dollars to. ṣe ti gbọ́ ta ló sọ pé two billion dollar Bill Gates Bill Gates ló two billion dollar ẹ̀yin tí Dangote àti bigate Gate tó fẹ́ wá dá hospital sílẹ̀ nílé tínú yín ń dùn wípé òyìnbó ń gbé hospital bọ̀ ó níbi tí mo ṣe ń lọ lẹ́ni mo kàn sì fẹ́ lè ṣe preamble ni ẹ rí pé mi fi bẹ́ẹ̀ analyse ẹ̀ just like mo ṣe analyse ẹ̀ lọ́jọ́ yẹn it took us hours láti analyse fídíò yìí tó ń gbà yẹn ṣùgbọ́n àti fẹ́ ó ti fẹ́ tọ́ǹsìn àní fi bẹ́ẹ̀ analyse ẹ̀ ṣùgbọ́n a wá ń lọ síbi tá à ń lọ gangan lẹ́ni the world, uh, the leading uh, uh, medical company in the world. And we were told that Bill Gates offered them 2 billion US dollars to build 260 hospitals in Nigeria. 260 hospitals ni wọ́n built build sí Nigeria. 260 hospitals ni Bill Gates tó build sí Nigeria. lẹ́yìn tó ń bá ti ra gbogbo tó ń ti ra gbogbo àwọn hospitals yẹn tán tí kò sí gbogbo wọn ti kásẹ̀ ńlẹ̀ ó wá ti fún wọn ní two billion US dollar láti kọ́ two hundred and sixty hospitals sí nàìjíríà kí wọ́n fẹ́ ṣe ní two hundred and sixty hospitals tí wọ́n fẹ́ kọ́ sí nàìjíríà yìí. So they want us to name our price so that we can be paid off So we will leave the entire medical system so that we will not be practicing medicine, we will not be practicing pharmacy, we will not be practicing laboratory uh, uh, science. In Nigeria, no Nigerian will be in the medical profession. And we. ẹ máa tó bẹ̀yẹn o ẹ bá mi dé bẹ̀yẹn dáadáa o ó ní iye kí iye tẹ́ ẹ bá fẹ́ gbà ẹ sọ ẹ̀yin doctors ẹ̀yin pharmacists ẹ̀yin medical practitioners ní nàìjíríà ẹni iyekíye tẹ́ ẹ bá fẹ́ gbà ẹ sọ hmm? now a máa fún yín ẹ má ṣe nǹkan tó jọ mọ́ medical mọ́ ní nàìjíríà ẹ má tẹ̀ bá wọn dá sí medical section yẹn bí yóò pharmacist o bí yóò eh, whatever ẹ má bá anybody dá sí a máa san iye tẹ́ ẹ bá fẹ́ fún yín. ẹ̀yin tẹ́ ẹ ṣì nígbàgbọ́ nù nàìjíríà ayé yín ti bàjẹ́ lójú yín tẹ́ ẹ bá mọ̀ àwa tá a gbàgbọ́ nù yorùbá nation àwa ti lọ o bye bye to you all tẹ́ ẹ nígbàgbọ́ nù nàìjíríà ẹ lọ́ọ́ máa bá wọn forí kò. we should just name our mm. price so we will be compensated for. Uh, we couldn't why, believe why, ourselves. Why would, why would anyone do a thing like that? Uh, this was done. I was present. It's not somebody told me. I was physically present before the executives of a General Electric with a number of other Nigerians in the health sector, in pharmacy, in uh, laboratory sciences, and there were executives of GE from their headquarters in New York. This is the first time it's happening in the history of humanity. Nothing like this has ever happened. And I warned Ike Kurumado before the Senate, and Nigerians there will, will bear me witness, and many of them still remember. I told Ike Kurumado before the entire public hearing that he will be the first victim of this law he, he is standing for. Before everybody. Senator Kowa can also bear me witness because he was there. And, and I told him, it now seems like a prophecy come, come true. And this was exactly what happened. that the Senate of the Federal Republic of Nigeria sold the entire organs of the Nigerian people, even when they knew that this was the situation. They have sold the organs of the whole entire population of Nigeria. ẹ máa wò pé bí amolówó ẹ Amẹ́ríkà ni mo ti kúrò ẹ UK ni mo ti kúrò kínní kan ni mo ti kúrò heaven ni mo ti kúrò mo kàn fẹ́ lọ lọ́lídé nílé ni kínní kan nǹkan kan wá ṣe wọ́n gbé lọ sọ́spítù wọ́n ti ta organ ẹ̀ provided tó bá ti step ẹsẹ̀ sórí ilẹ̀ yẹn you are no longer the owner of your organs whether you like it or you don't like it take it or leave it that's just the basic fact.